ikú ọ̀dọ́mọdé nìyí pàápàá tó bá tún wá jó lògbò ọ̀mọ́ ah, irú ikú bẹ́ẹ̀ ó máa ń kani lára jọjọ ó máa ń kani lára púpọ̀ àníṣe ah, tó bá tún jàjà wá jẹ́ wípé sẹ́rù ológo bẹ́ẹ̀ lórí lọ́sàn-án ah. láàárọ̀ ọjọ́ Mohbad ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ló ń bínú wípé ha ìdájọ́ òdodo yẹ kó wà fún Mohbad nílùú Abẹ́òkúta èrò pọ̀ wọ́n péjọ pitiwu sí agbègbè kan tí wọ́n ń pè ní Pàṣẹ́kẹ́ nílùú Abẹ́òkúta níbẹ̀ lẹ́ ń wò yìí tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tóníkàlùkù túyáyá túyáyá jáde ìgbà tí wọ́n ń kóra jọpọ̀ lọ́wọ́ lèyí nígbà tó sì ṣe ìrú bẹ̀rẹ̀ sí kóra jọpọ̀ dáadáa jù báyìí lọ léyìí tẹ́ farabalẹ̀ rí tẹ́ sì wò nínú fídíò yìí Bembeyeke TV láti mú tòyín létí lórí bó ṣe ń lọ ẹwà àwọn èrò rẹpẹtẹ wọ́n ké wọ́n pariwo pé ìdájọ́ òdodo fún Mohbad christians ọ̀mùbá ẹ wá gbọ́ ìmọ̀lẹ̀ lórúkọ ọmọ náà lẹ́yìn ikú ẹ̀ ìgbésẹ̀ ìdájọ́ òdodo ti ń lọ káàkiri wọ́n ti ṣèwádìí àwọn tó lọ́wọ́ sí ikú Mohbad ìmọ̀lẹ̀ á sì tó tàn délẹ̀délẹ̀ tá a sì mọ ta gan ló wà nídìí ikú ẹ̀ ìdájọ́ òdodo fún Mohbad gbogbo bó ṣe ń lọ làwọn òkùnkùn máa fi tó yín létí ní Bembeyeke TV ẹ farabalẹ̀ wò ó ikú ìbàdàn lórí tàkásọ̀fẹ́ ìràwọ̀ tó ń dìde bọ̀ ni ó kanilára kódà ọ̀pọ̀ ló sọ pé àwọn ò lè sùn àwọn ò lè sùn ẹ wò ó oṣù lónìí nílùú Abẹ́òkúta ọmọ rẹ́sítọ̀ Mohbad rẹ́sítọ̀ Mohbad ọlọ́run ọlọ́run. ọlọ́run ọ̀sìnwé ènìyàn eléwúrẹ́ ọlọ́run. ok ok ok ok. ọ̀sìnwé ọ̀sìnwé ọ̀sìnwé ènìyàn. ẹ̀yin tẹ́ fẹ́ pa Pakman tẹ́ fẹ́ jẹ́ kó dàgbà òró ńlá rẹ̀ fẹ́ dá. Bukki Mohbad Bukki Mohbad Ìmọ̀lẹ̀. Akẹ́ àwọn ọmọ rẹ́sán Mohbad rẹ́sán Mohbad ọlọ́run ọlọ́run. Afọ̀nà mọ́lẹ̀ ti di world. Ìyá mi ni mò ń fojú sọ, ìwé lè lẹ́yìn yóò pè mí. Ah, fuck. Fuck. Fuck kí ló dé. kí ló ṣẹlẹ̀. ọmọ president gan kú kò létò yìí. abro do well for this life but you dey enjoy life o. Oh. Ah, why you go kill light why you go off light why you go off light why you go off light ẹ̀yin tẹ́ fẹ́ pa Fakman tẹ́ fẹ́ jẹ́ kó dàgbà òró ńlá rẹ̀ fẹ́ dá. Bukimoba! Bukimoba! Bukimoba! Bukimoba! báàgì pínkì ló gbé ẹ kí ló wá ṣe kí ló wá ṣe fàṣẹ kí bàbá yẹn já. ẹ kí ló wá ṣe. ìmọ̀lẹ̀ ah, ọmọ ògùn náà wo káàdì yìí pọ̀ ah! láìsí lọ́jà ford ọlọ́run ah kí ló dé kí ló dé kí ló dé sars people plenty. Ẹ sọ̀rọ̀ báyìí. àgbàlagbà àgbàlagbà àgbàlagbà ta. ọlọsẹ ọlọ Ismail ọlọsẹ. Ọlọ́run ọ̀sìnyé ènìyàn eléwúrẹ́ Ọlọ́run ok ok ok ok. ọ̀sìnyé ènìyàn ọ̀sìnyé ènìyàn.